Orúkọ mi ni Olúfúnkẹ́ Ìlọ̀rí. Ìfilọ̀ yìí wáyé láti iléeṣẹ́ Neola Cancer Care Foundation. À ń rọ gbogbo ènìyàn láti ṣe àyẹ̀wò ara wọn. Ǹjẹ́ mọ̀ pé àìsàn jẹjẹrẹ ti ìfúnwà? Àwọn àmì wọ̀nyí ni ẹ ó máa rí tí irú àìsàn yìí bá fẹ́ wáyé ní àgọ́ ara bíi kínú máa run ènìyàn bíi kéèyàn máa yàgbẹ́ kéékèèké bíi kéèyàn máa yàgbẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ tẹ́ bá ti ń rí àwọn àmì wọ̀nyí ẹ lọ ṣe àyẹ̀wò ara yín ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣí ẹ̀tàdínní ilé ìwòsàn kéékèèké níbi tí wọ́n ti máa máa yẹ àwọn ènìyàn wò kì í ṣe àwọn tó rí àmì yìí nìkan à ń rọ gbogbo ènìyàn láti ogójì ọdún lọ sókè pé kí oníkálukú kó lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ kí oníkálukú lè mọ ipò tí àgọ́ ara rẹ̀ wà.